الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún الله سبحانه وتعالى اتروا الصلاه asalatu نبوه محمد صلى الله عليه وسلم ان شاء الله اتم تسواج ريدا دلك ولتم القرآن الكريم لتم سورة الروم آية 42 أعوذ بالله من الشيطان الرجيم قل سيروا الحق فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين ألم الله سبحانه وتعالى صفوان أبو محمد صلى الله عليه وسلم يقول صفوان سيروا في الأرض ẹ̀rìn lórí ilẹ̀ ẹlọ káàkiri bákanáà فانظروا كيف كان عاقبة الذين من قبل بكنا ẹwò àtibọ̀tán àwọn tó ṣe pé wọ́n ṣíwájú ní كان أكثرهم مشركين èyí tó pọ̀jù ni wọ́n jẹ́ ni tó ń wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala áyà yìí ta bá ronú sí ta wòye sí àárí wípé ó fi ń rinlẹ̀ fún wa wípé yìí tó pọ̀jù nínú àwọn tí wọ́n ṣíwájú wa àwọn tí wọ́n wá orogún pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni wọ́n wọ́n ṣe àwọn tí wọ́n mú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo ìyẹn tí a bá ronú sí àyà yìí àárí gbọ́yé bákan àárí mọ̀ bẹ́ẹ̀ wípé àwọn tán síwájú ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n jẹ́ni tí ó ń wá orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala eléyìí ló fa tó fi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún anábùwa Muhammad sallallahu alaihi wasallam igbe wa in tuti yudilluka an sabilillah wọ́n sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó túmọ̀ sí wípé èyí tó pọ̀ jù nú àwọn èèyàn tán bẹ lórí ilẹ̀ ni wọ́n sí lórí ojú ọ̀nà bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa ma aktharu an-nas walau harasta bi mu'minin èyí tó pọ̀ jù nú àwọn èèyàn wọ́n ní gbọ́lọ́wọ́ bá gbọ́ kódà kí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò ṣe ìgbìyànjú jù bẹ́ẹ̀ lọ kò ṣe ojúkòkòrò jù bẹ́ẹ̀ lọ èyí tó pọ̀ jù nínú wọn wọn ní gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ bákan náà ó jẹ́ kó yẹ wa nínú al-Qur'an al-Karim wípé èyí tó pọ̀jù nínú àwọn èèyàn wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀jù nínú àwọn èèyàn wọn ní gbọ́lọ́wọ́ ọba gbọ́ àfikò ṣe yí wọn ó tún wá orogún pẹ̀lú ẹ̀ so ọ̀pọ̀ nínú àwọn èèyàn ni wọ́n wá orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala àfàwọn díẹ̀ náà làwọn tó ṣe wípé wọn àwà orogún pẹ̀lú ẹ̀ so ló fi jẹ́ pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala máa fi ọkàn anábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam balẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n bẹ lórí àánú èyí tó pọ̀jù nínú àwọn èèyàn ni wọ́n bẹ lórí àánú so kí anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí ó má mìkan kó dúró lórí in tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti ó fi rán níṣẹ́ so eléyìí jẹ́ nǹkan tí áyà yìí tó fi rinlẹ̀ fún wa ó ń sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam kul siru sọ fún wa pé ẹ̀rìn káàkiri fil lórí rẹ̀ فانظروا كيف كان عاقبة الذين من قبل ẹlọ́wọ́ tó jẹ́ àtibọ̀tán àwọn tí wọ́n ti lọ síwájú kana aksaruhum mushriki èyí tó pọ̀jù nú wa ni wọ́n jẹ́ ẹni tí ó wà orùgbó pẹ̀lú ọlọ́wọ́n ọba àwọn ìtẹ́lẹ̀ láwọn gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ná wa ma yuminu aksaruhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀jù nu wọn wọn nígbà ọlọ́run ọba gbọ́ àfi kó ṣe wípé wọ́n tún wá orogún pẹ̀lú ọlọ́run ọba so àwọn èèyàn díẹ̀ náà làwọn tó ṣe wípé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ sheikh abdulrahman bin nasir saad rahimahullahu ta'ala wọ́n wal amru bis sayri fil ardi yadkhulu fi as-sayru bil abdan. والصير في القلوب للنظر وتأمل بعواقب المتقدمين أشتي tí Ọlọ́run Ọba pa wípé kánàbì sọ fún wọn wípé kán rìn káàkiri orí ilẹ̀ ó kó sínú as-sayru bil abdan kí wọ́n rìn pẹ̀lú ara wọn káàkiri was-sayru fil qulub bákan ọkàn wọn kan fi wò káàkiri kan fi ronú sí àti bọ̀tán àwọn tí wọ́n ti lọ kí ní nǹkan tó kángun àlámàrí wọn lè nazar wa ta'ammul bí àwọn àkíbìl mutaqaddimin kan ronú sí àti bọ̀tán àwọn tí wọ́n ti lọ kí ní nǹkan tó kángun wọn kí ní nǹkan tó kángun wọn kí ní tí àlámàrí wọn já sí àṣẹ tí ọlọ́wọ́n bá pa ànábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ipe kó sọ fún àwọn tán wá orogún pẹ̀lú ọlọ́wọ́n bá ike kí wọ́n rìn pẹ̀lú ara wọn kán rìn pẹ̀lú ẹsẹ̀ wọn bákan náà kán tún fi ẹ̀mí wọn ọkàn wọn kán fi rìn kán wo nǹkan tó jẹ́ àtibọ̀tán àwọn tí wọ́n ti ṣíwájú ọlọ́wọ́n ọba fún rẹ̀ ó wá ń sọ pé wọ́n á rí wípé èyí tó pọ̀ jù kó sọ pé èyí tó pọ̀ nù wọn èyí tó pọ̀ jù nínú wọn ni wọ́n jẹ́ ẹni tí ó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sheikh abdulrahman bin nasir saadi ń tẹ̀síwájú wọn ni kana aktharuhum mushrikin èyí tó pọ̀jù nu wọn ló jẹ́ ẹni tó ń wá orogún pẹ̀lú allah tẹ̀sídúnà aqibatahum sharra al-awaqibi ẹ̀rí wípé àtibọ̀tán wọn àtibọ̀tán tó fi burú jùlọ ni ومآلهم شر مآلي بكنا ẹ̀rí wípé ibi tí ọ̀rọ̀ wọn kẹ́gùn sí ibi tó fi burú jù níbi tí ọ̀rọ̀ yẹn máa ń kẹ́gùn sí ni azabun ista'salahum ìyà ní nǹkan tó wú wọn tégbòtégbò wàzámùn èébú wàláàánú bákan náà ìṣẹ́bíléyàn min khalqillahi yatba'uhum tí àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá tàti ṣẹ́ fún wọn yatba'uhum òun ni tó ń lépa bá wọn tó ń tẹ̀lé wọn wa khizyun mutawasilun bákan náà àdójútì tí ò dúró tó ń tẹ̀léra wọn fahzaru an taf'alu fi'alahu torí náà ẹ ṣọ́ra irú nǹkan tán ṣe tó fi jẹ́ kí ó jẹ́ pé àtibọ̀tán wọn jẹ́ àtibọ̀tán tó fi burú jù tó fi jẹ́ kí ọ̀rọ̀ wọn kó di ọ̀rọ̀ ìtìjú tí ọ̀rọ̀ wọn tó fi di àǹgbé ní ṣépè tí ọ̀rọ̀ wọn tó fi di ọ̀rọ̀ ẹni tàǹbú ẹ̀yin ṣọ́ra kẹ máṣerù ṣe yóò bikum hadwahum tẹ́ ṣe ní kí àlámọ̀rí wọn já sí òun náà ni tí yínú já sí fa inna abdullahi wa hikmata fi kulli zamanin wa makan torí wípé in tó jẹ́ dédé ọlọ́wọ́n bá àti ọgbọ́n rẹ̀ òye ọlọ́wọ́n bá fi kulli zamanin wa makan gbogbo ìgbà náà ni ó máa ṣiṣẹ́ gbogbo àsìkò ni ó máa ṣiṣẹ́ gbogbo ààyè ni ó ti máa ṣiṣẹ́ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba onídéédé ni bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n nítòfin ní kí àtibọ̀tán àwọn yẹn kó rí rédèrèdè tó ṣe wípé èpè àwọn èèyàn ó ń lépa bá wọn èpè àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ó ń lépa bá wọn èébú àwọn ẹni ọlọ́run ó ń lépa bá wọn ọlọ́run ọba ní kí àtibọ̀tán wọn kó rí rédèrèdè ẹ̀yin tẹ́ bá ṣe irú títí wọn náà tẹ́yìn náà wá orogún pẹ̀lú ọlọ́run ọba àti bọ̀tán yín kò ní dá so ló fi jẹ́ wípé ọlọ́run ọba ń sọ fún òjíṣẹ́ rẹ̀ Muhammad ẹ̀rìn pẹ̀lẹ́sẹ̀ yín ẹ̀rìn pẹ̀lú ara yín káàkiri orí ilẹ̀ nìyí bákan náà ẹ̀rìn pẹ̀lú ẹ̀mí yín ẹ wòye sí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn tó ti lọ fọ́nzùrù ẹ ewa wò ó kayfa kana aqibatu alladhina min qabl bóò ni àti bọ̀tá àwọn tí wọ́n ṣíwájú yìí ṣe rí kana aktharu mushrikin èyí tó pọ̀ jù nú wa ni wọ́n jẹ́ ni tó ń wọ orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́lọ́run ọba fi ní kí wọ́n fi dẹni tó ṣe pé ìyà ọlọ́wọ́n bá yóò máa tọ́ sí wọn tó bá dijọ́ gbìndì alkiyama wọ́n fi jẹ́ ẹni tó ṣe pé àdójútì ó dé bá wọn tá bá wò ó kíni tó jẹ́ àtibọ̀tán Fáráò kíni tó jẹ́ àtibọ̀tán Namrud kíni tó jẹ́ àtibọ̀tán Kọ̀rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe wípé wọ́n ti ṣayé àtàwọn ẹ̀mẹ̀wá wọn àwọn ọmọlẹ́yìn wọn kíni tó jẹ́ àtibọ̀tán wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dojú tì wọ́n ó yẹpẹrẹ wọn ó ní kí èpè àwọn èèyàn kó máa lè pa bá wọn ó ní kí ebú àwọn èèyàn kó máa lè pa bá wọn tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá dúró déédéé náà bí àtibọ̀tán tí ń náà ó ṣe rí ni torí pé súnà ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà déédéé ọlọ́run ọba òye ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọgbọ́n rẹ̀ nǹkan tó ṣe wípé ó ń ṣiṣẹ́ ní gbogbo àsìkò ní ó ń ṣiṣẹ́ ní gbogbo ààyè ní so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti tẹ̀lé ìlànà tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tí ó fi rán ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون ọlọ́run bá nítorí náà eré ànábì sallallahu alayhi wa sallam fa aqim wajhaka lid-dinil qayyim ojú rẹ̀ dàápọ̀ ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn tó déédéé táwọn ọlọ́run bá subhanahu wa ta'ala tàgbé fún ẹ dojú rẹ̀ kọ́ má ma wòsì dojú rẹ̀ kọ́ ẹ̀sìn òdodo tàgbélé ẹ lọ́wọ́ فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله ṣíwájú kí ọjọ́ tó ṣe wípé kò sí tó lè tì í dànù kọjọ́ yẹn tó dé tó ṣe pé kò sí tó lè ní kí ọjọ́ náà má wáyé kò sí ṣíwájú kí ọjọ́ yìí tó dé rí kò dúró déédéé òun ló fà tó jẹ́ pé nínú Suratul Jathiyah ọlọ́run bá ń sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ipe summa ja'alnaka ala shari'ati min al-amri fattabi'ha àti gbé ẹ lórí ìlànà kan ní fattabi'ha ìlànà tá a gbé ẹ lórí yẹn tẹ̀lé wala tattabi' ahwa alladhina la ya'lamun ìfẹ́ inú àwọn tó ṣe pé wọ́n mọ̀ o gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé òfin bá ìfẹ́ inú ló ń tẹ̀lé ولا تتبع أهواء الذين لا يعلمون إفنوا وتوانما ترقى وماني ما تلي إفنوا إنهم لن يغنوا عنك من الله شيئا توبة لفنوا وعلي رويلورو نبي يولون وبا وعلي إقباله نبي يولون وبا وإن الظالمين بعضهم أولياء بعض àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wọ́n mú ìlànà mí yàtọ̀ sí ìlànà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi àwọn ọmọ ènìyàn lé lórí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni àwọn ni ó máa jẹ́ ọ̀rẹ́ ayò ara wọn wallahu waliyul muttaqin àwọn tó jòlù páyọ̀ ọlọ́wọ́n bá wọ́n ń sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam orí ṣẹ̀rí àtàfíẹ́sì òun ni kò dóolé lórí òun lọ́wọ́ bá fi ń sọ fún un áyà yìí náà pé fa aqim wajhaka lid-din al-qayyim ojú rẹ̀ dáàpọ̀ ẹ̀sìn tó dúró déédéé min qabli an ya'tiya yawmun la maradda lahu min Allah ṣíwájú kí ọjọ́ tó ṣe pé kò sí tó lè tì dànù ọjọ́ tí ó wà látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọjọ́ tí ń kálukú tí ó máa jẹ́jọ́ tí ń kálukú ó máa ṣe ìṣirò iṣẹ́ tó gbélé ayé ṣe ọjọ́ tó yẹ pé kò sí nǹkan kan tó lè tì dànù ṣíwájú kí ọjọ́ yìí tó dé ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam rí i pé o dúró ti tí a fún ẹ ẹ̀sìn tá a fi rìn ẹ̀sìn tó ṣe kóhun náà lẹ̀sìn àwọn ànábì tó ṣíwájú gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ nínú àyà mi ipe shara'a lakum min ad-dini ma wassa bihi Nuhan walladhi awhayna ilayki ma wassayna bihi Ibrahim wa Musa wa Isa an aqimu ad-din wa la tatafarraqu fihi ọlọ́ni tó ń ṣe fún yín lófin gẹ́gẹ́ bí ẹ̀sìn òun náà ni شرع لكم من الدين، اللهم subhanahu wa ta'ala ló ń ṣe fún yín lófin gẹ́gẹ́ bí ẹ̀sìn èyí tó ṣe wípé ọlọ́wọ́n ọba tó fún anábì nuh alayhi salatu wassalam ma wasa bihi nuhan wa ma awhayna ilayki àti ń ta fi fún rẹ̀ muhammad sallallahu alayhi wa gẹ́gẹ́ bí wáyìí وما وصينا به إبراهيم إيتاففون إبراهيم وموسى أتي موسى وعيسى أتي عيسى أن أقيموا الدين إكبي أسيي إكبي درو ولا تتفرقوا فيه تمك من يلي به bẹ́ẹ̀ náà ni tọ́lọ́mọ bá ń sọ fánib muhammad sallallahu alayhi wa sallam ní ayé dinil qayyimi ojú rẹ rí ipò dákọ ẹ̀sìn tó dúó déédéé fa aqim wajhaka lid dinil qayyimi ojú rẹ dákọ ẹ̀sìn tó dúó déédéé min qabli an ya'tiya yawmun la maradda lahu min Allah ṣíwájú ọjọ́ tó ṣe wípé kò sí tó lè tì í látọ̀rọ̀ ọlọ́run ọba kò sí tó lè ọjọ yi ọjọ ọjọ́ yìí ọjọ́ tí ń kálukú tí ó máa ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ ṣíwájú kí ọjọ́ yìí tó dé yawma idhin yasadda'un ọjọ́ yìí ni àwọn èèyàn ni wọ́n wà skátàdì lè ń kálukú fọ́nká tó ṣe pé in tí ó máa bẹ́ ń kálukú yìí ní ọjọ́ yìí yóò jẹ́ ọjọ́ tó ṣe pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli mrin likulli mrin min yawma'idhin sha'nun yughnihi ọjọ́ tó ṣe pé tọ́mọ ènìyàn bá rí bàbá rẹ̀ yóò sá tó bá rí ìyá rẹ̀ yóò sá fún tí ìyá bá rí ọmọ yóò sá fún bákan náà tí ọmọ bá rí ìyá yóò sá fún ọkọ yóò sá fún ìyàwó rẹ̀ torí pé kálukú wọn ẹrù wọn tó wọn gbé ní ọjọ́ yẹn ẹrù wọn ó tó wọn gbé ní ọjọ́ náà so eléyìí òun ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipe kò dúró déédéé kó dúró déédéé lórí ẹ̀sìn yìí man káfàrà fún alẹ́ yìí kó fòrò ẹni tóun bá wá lóun fẹ́ ya kẹfẹ́rí tóun fún alẹ́ yìí kó fòrò iṣẹ́ kẹfẹ́rí rẹ̀ yóò máa bẹ lórí rẹ̀ náà ni kò ṣe kẹfẹ́rí fún yẹn kan ara ẹ̀ náà ló ṣe kẹfẹ́rí fún òun náà ni ó jìyà tó ṣe wa man amila salihan fali anfusihim yamhadun àwọn tó máa wá ṣiṣẹ́ dáadáa pẹ̀lú wípé wọ́n dúró ti òfin ọlọ́wọ́n ọba wọ́n dúró ti ìmọ̀ ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo wọ́n wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni òfin ọlọ́wọ́n ọba wọ́n tẹ̀lé ṣe ọlọ́wọ́n ọba wọ́n mójútó mẹ́ṣe ọlọ́wọ́n ọba wọ́n jìnà sí fali anfusihim yamhadun ara wọn náà ni wọ́n dami ilẹ̀ fún láti lè tẹ̀lẹ̀ tútù ara wọn náà ni wọ́n ń da ní ilẹ̀ fún láti lè tẹ̀lẹ̀ tútù ara wọn ni wọ́n ṣe láǹfààní ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní nítorí kó wọn ọlọ́wọ́ bá kó lè máa san lẹ́san àwọn tí wọ́n gbọ́ gbọ́ wa amilu salihat tí wọ́n dẹ̀ ṣeṣẹ́ dáadáa min fadlihi nínú ọlá rẹ̀ innahu la yuhibbul kafirin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá jẹ́ kéfèrè sọ àwọn àyà tí a kà ó fi rinlẹ̀ fún wa wípé ẹnkálukú wa gbọ́dọ̀ mójútó ara wa ká ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ torí pẹ́ni tó ṣe kèfèrí ààrẹ ló affect kò sẹ́yìn kan tí ó bá wọná òun náà ni ó wọná òun ni ó mọ̀ ara sínú iná tí ò ní jáde ń bẹ́ ẹni tó dẹ̀ gbọ́lọ́wọ́ bá gbọ́ òun náà ni ó jàǹfààní pé òun gbọ́lọ́wọ́ bá gbọ́ òun ni ó jàǹfààní pé òun dúró lórí òdodo òun ṣe ń tọ́lọ́wọ́ bá fẹ́ òun jìnà sí ti ọlọ́wọ́ bó fẹ́ òun náà ni ó jà fàárí rẹ̀ ní ṣùgbọ́n ọlọ́wọ́n bó mọ̀ sọ àwọn eléyìí fún wa àwọn òfin tó ń sọ fún wa yìí àwọn ìtàn tó ń pa fún wa yóò mọ̀ sọ wọ́n fún wa lèzi alladhina amanu wa amilu salihati min fadli torí wípé àwọn tán bá gbọ́ tán wá gbọ́ lọ́wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ dáadáa ọmọ lọ́wọ́n bá lọ́kan ṣoṣo wọ́n kírun wọ́n yọ zakawo wọn wọ́n lọ ájì wọ́n ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́n bá pa láṣẹ àwọn nǹkan tó ṣe léèwọ̀ wọ́n jìnà sí ọlọ́wọ́n bá ní òun sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí páwọn tán bá mú àwọn nǹkan tó wọn ọlọ́wọ́n bá pa láṣẹ tán bá mú iṣẹ́ tán dẹ̀ jìnà sáwọn nǹkan wọ̀nyí torí kóun lè bá a san wọ́n lẹ́san min fadli nínú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala innahu la yuhibbul kafirin dájúdájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ àwọn kèfèrí torí pé ẹni tó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ irú èèyàn bẹ́ẹ̀ wala yarda li ibadi el kófòrò ọlọ́run ọba sí kí ẹrú sìn un kó jẹ́ni tí ó yà láìmoore sóhun pẹ̀lú wípé in tó yẹ kó fún ọlọ́run níwọ̀ ó ń gbé fún ẹ̀rọ ọlọ́run mi bóyá gi ló ń gbé fún omi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlá yẹ́rọ̀dọ̀ lè ìbáàdìyẹ kófù ọlọ́wọ́n bó yọnú sí fáwọn ẹrú rẹ̀ pé kan ṣe kèfèrí pẹ̀lú wọn lọ́wọ́n bá ṣùgbọ́n àwọn kan in tí ó wu àwọn náà ni wípé kan yà láìmòrè sọlọ kan máa gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n bá ṣorú àwọn èèyàn báyìí kò sí ẹni tí wọ́n ní lára ara wọn náà ni lọ́lọ́wọ́n bá fi sọ pé faman sha falyu'min wa man sha falyakfur ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ya èèyàn dáadáa ẹni tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó yá ṣe ẹni tó bá dẹ̀ ń bẹ ní èròǹgbà tiẹ̀ náà láti ya láìmoore sọ́lọ́wọ́ bá kóhun náà ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti palẹ́ sí kalẹ̀ fún àwọn kèfèrí ìyà tí ó tóbi inṣáàlá àádá dó ibi báyìí a máa kà ní ọjọ́ míì àlàyé tí sheikh abdulrahman bin nasir saadi táwọn náà ní láti ṣe lórí àwọn àyà tí a kà yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wọn rinlẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk